you ọlọ́wọ́ bọba tọ́lá rẹ̀ gádá ìran mẹ́ta ni wá ìran mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́wọ́ bọba tọ́lá rẹ̀ ga ọ sọ̀rọ̀ nípa wọn níbẹ̀rẹ̀ súra yìí. àwọn àrùn àkọ́kọ́ àwọn làwọn olùgbàdo òdodo tá a ti sọ̀rọ̀ lójú òní jẹ́ kúfúrú ìyẹn lọ fà á tọ́lọ́wọ́n bá fi kò fàárù nínú alukur'an kí a máa ń gbàjẹ́ kan yìí fi ń kò fàárù tó sú nígbà tó kò fàárù àwọn wá wò kéde àwọn àwọn àwọn ń pè ń nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àjẹ́ ní ìwòrì fọlọ́ ìtọ́pọ̀ jù lọ àjẹ́ ní ìwòrì lọ́pọ̀ jù ìyẹn ló fà lóbi jọjọ pé ẹ̀kọ́ ọlọ́run ọba nínú tí ó ń ṣe é fún wọn wọn kì í yọ so àlùfà nítorí kéèké ẹnìkan bẹ tí jágbẹ tí ò ní kó nǹkan mọ́lẹ̀ tí ń bẹ kò sí ìtọ́lọ̀ nìkan kò fà lókàtà lórí pé kìí ṣe ogun wọn náà ní kẹfẹ́ yìí tí ò ní bàtọ́ nù ọlọ́run bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kúta lóko ní òdì yóò gbilẹ̀ yóò rọ̀ yóò fi síbẹ̀ yóò dàpọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ yẹn tó bá fẹ́ kí sukó ní òdì yóò bọ̀ mẹ́lẹ̀ kódà yóò tó tẹ̀gẹ́ nílé lórí ìdílé máa ń tẹ̀lé lórí eléyìí wọn nìkan kọ bẹ́ẹ̀ yóò fi ìjẹ́ yóò ti kí ẹ̀fọ́ lẹ́lẹ́ ní ọ̀tá àmọ́ bẹ́ẹ̀ yóò fẹ́ kọ́ lọ́lọ́run jàwọ̀ ìyàtò ṣẹ́yìn oníkìyàn bò nǹkan. ìdí tọ́lọ̀ wọn bá fi wá lò ó fáwọn àjèfèrè náà láti rí sí kúfúrú bákan náà ìjọba anábì amúṣọ àlẹyé sọlá ọsàrà tọjú ọ̀dọ̀ fèrè àwọn àwọn Ọlọ́run mi sí ọ àti ní ìsọ̀rọ̀ àwọn ọmọ iṣẹ́ yìí ti ń bẹ lábẹ́ rẹ̀ tó lára fìràwọn àti lẹ́nu rẹ alámúrò bí kàfi náà wàlíyà. ṣé sàwọn alákọ ni ìwọ ọmọ kékeré ní àáké létí odò tá a wá ń tọ wàlàyé kàfi náà lẹ́nu àwọn orí kàfi ní ẹkú ní iye ọdún tó lò lọ́dọ̀ wa. fàáyíta fàáyíta káyíta fàáyíta ọgbà tí ó rán sọ ọdá tó fi sálọ síbọ̀ pààyàn wà á ń dàmínà kàfi. kìí ṣe kìbìrì tí ọjọ́ lọ́dọ̀ tí gbogbo orin tá a ṣe fún ọ ìwúlẹ̀ òbíṣọ́ à ó orin ìtumọ̀ rẹ̀ wà á ń dá mìíràn ká ẹ ẹ ìfẹ̀rẹ̀ àwọn ọ̀lẹ́ kò àwọn fẹ̀rẹ̀ àwọn wọn sọ pé wà ká bí ó yẹrẹ mọ́sá nínú àwọn káàkiri ìtumọ̀ nínú àwọn

ìdójókòó lọ́wọ́ aláwọ̀ yẹn ní dáhùn yẹn lóòótọ́ sọ kádàrà wọn fún wa ọmọ ọdún mélòó ìjókòó sábẹ́ kì í sọ kádàrà fáwọn yẹn. àwọn tí wọ́n wà á di wá pọ̀ wọ́n ti wá di ọkọ̀ pé kádàrà ó kò lóhùn lórí ẹni ní kádàrà. kò wá rí ti ọ̀yà kọ́mọ̀ pé inú kádàrà ni kí wọ́n mọ̀ sí mi lónìí kó ìsáàlọ̀ tàbí kọ́mọ̀ wà á. ìdá ń pè ní kúfùrù ní kéèyàn fi ọwọ́ borí ọlọ́run ọba mọ́lẹ̀ nítorí dúdú bí ẹni tó bá ti bí ẹ̀tọ́ ọlọ́run fún nǹkan mi òtítì nǹkan ọ̀hún ṣe lè tó kò lè tọ́lọ̀ torí pé ọlọ́run ọba ìyẹn náà ló ti pàtó tó jẹ́ nítorí ẹni tí ọba ti gbà láti fọlọ́ ọjọ́ ọlọ́run gbà fọlọ́run ọba ọba tó nítorí ọjọ́ lọ́dọ̀ wọn ni pé àrùn ọ̀hún ta ọ̀hún tó o bá lọ sí wa àti tó bẹ̀rẹ̀ látàárọ̀ sílẹ̀ amúnámú bóò jẹ́ ìdí wa kí máa tọ̀ dájẹ́. láàyò ìmú wọn àlè lọ́rọ́ wọn àlè lọ́rọ́ kò sí tó lè kó wí kèmé yóò ní lọ ọlọ́kọ̀ mọ́ ti wá jù. mo ti rí èèyàn tó lè tó ẹgbẹ́ máa ń gbé kò bá làtẹ̀ jẹ́ wọn sọ fún òun ní ti torí pé kò fẹ́ sọ comparative religion onígbèjáde kò mọ̀ sọ fún somebody like me wípé I should accept Islam ẹni pé kò wí ní kí kò speak to common sense àhánbàtà amúláwùtò rírẹ̀kùn láàyè mo ti máa ee màmá yóò ti kú ní ìsìn àbí òsì kú ọtẹ nìkan tẹ́lẹ̀ pé iná báyìí ní ma dùkìlá gbàgede ẹ̀jẹ̀ ìwọ̀n ma ee màmá yóò tó àdìsí yẹn o tá a bá ń bá a sọ̀rọ̀ ńgbà yóò ní ẹ mú àwọn ọmọ mi dáadáa ṣùgbọ́n èmi ẹ lè bẹ́ẹ̀ bí ṣe máa sọ yóò ní àwọn ọmọ mi ẹ lè mú ọmọ mi máa kí wọn ṣùgbọ́n èmi ẹ lè bẹ́ẹ̀ ètò òun ṣe kún tó olùkó wọlé bọ́dá fún ọmọ mi náà títí rìsì ètò ìbéèrè ti ń sọ ti tó twenty years nígbà tí mo sọ ọmọ àlọ́ bàtọ́ rà bẹ́ẹ̀ ní kí ó dáná àwọn ìwà lọ àwọn tó ń jẹ sílẹ̀ wà mọ torí pé àǹfà àti ọmọlẹ àgbàdì lè yọ tó yẹ wà wọn jẹ káyì káwa sọ bí bàbá yẹ ẹ mú àwọn ọmọ mi dáadáa kí wọn bá yẹ kí wọn bá tó àti bó òun ẹ ń lọ bùtọ bọ amúlámùtò rẹ fún láyé. ọlọ́run ní àwọn ìbí ní ọ̀rọ̀ ni wọ́n ti dọ́gba bẹ́ẹ̀ ni wọ́n àti wọn bẹ́ẹ̀ ni wọ́n àti wọn ò ní gbà pàpẹ́ tọ́lọ́ nílé ìjọ jẹ́ pé àwọn èèyàn kan ń bẹ nínú wọn àwọn aláwòrán wà kan ń bẹ nínú àlùkò àlùkò ní agbára ọ̀kan nínú ẹ̀ ní tọ́nà ń sọ̀kalẹ̀ nínú jàbàdíàdà abiyilá àbẹ̀wò wàtàbùsọ̀ ẹni tó ń bá ń bẹ láyé tí ò tí ì kú ìrètí bí ọ̀tà láàmú ṣùgbọ́n àbújá ẹni àbúlà àbí ò tí ì kú tọ́nà sọ ibi ìrètí ìsìlámù fún torí pé ọlọ́run bá ní ọwọ́ rẹ̀ méjèèjì kò fò òun náà ti di pàdánù. máa àwọn àyìnbó máa àyìnbó wa máa kà sábà ọlọ́run ní gbogbo ọ̀rọ̀ tó ní àti gbogbo iṣẹ́ tó ṣe kò ní ìlà ọlọ́run kí ọlọ́run fi tẹ̀lé. ọlọ́run bá ní sọ̀yà fúlànà inú lọ́rọ̀ rẹ̀ ìgbà tó sí inú ní ìrìpadà yìí yìí wa. sàyọ́sìlá náà ọ̀n bàbàlá ẹ̀rẹ́ tó sí ìrùnà lólo tẹ̀fíìs. ó ní pé àbújá àbúlà ábí kò sọ́gbọ́n jọ wọ̀n náà lọ. gbàdọ́ náà ti sọ́kalẹ̀ báwọn nínú àlùkò àti èrè tí yóò gbà sílámù sọ kò sì gbà fi lọ bọ́lọ̀. ara wa aláwọ̀ ló wà ní òní gbà sílámù àwọn àgbègbè rí sàwáwò ní aláìsí ìgbà tá à ń nẹ́bi lọ́dọ̀ àbótọ́jú tá à ń nẹ́bi sọ fún mi pé ìrẹ́ máa ń bá kánmi kú la ilaha illallah kí ló lọ bá nẹ́bi iná kú àlà mi láti àbí ọ̀pọ̀lù ní ilé bẹ̀sẹ̀ bàbá mi lẹ̀ nítorí ọmọ ọmọ àbúrò àbọ̀bẹ̀ ìṣẹ̀bí lẹ̀ o ní bàbá mi mo mọ̀ pé kì dáadáa ló pè wèsì o bẹ́ẹ̀ ni ìfẹ́ sàwárà àlàyé ọ̀rọ̀ tí wọ́n ti já wá àti àgbàdì dídí lọ́jọ́ lọ́dọ̀ ìwádìí ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí o ẹni tí ọba tí ọba fẹ́ di kìfìrí àyàfi kó mú àwọn nǹkan tí máa ń sọ yẹn di àwọn nǹkan a máa ń sọ yẹn téèyàn ó sì máa ń tí ó déwájú bọ́ bá tọ́ra tó àwọn kan ń bẹ nínú tí máa ń sọ̀yàn ti kébé níta àtúmọ̀ ọ̀kan ń bẹ ní àtẹ̀sírí kéèyàn ní ọlọ́run bọ́ba tó la rẹ̀ gà ń parọ́ kì í ṣe pé yọ̀sọ̀ pé ọlọ́run ọba kò kúrọ́ ni ọ́ ṣùgbọ́n ọlọ́run ọba sọ nǹkan kò nígbàjọ́ nù ẹ̀. wàá máa ní arúlámù mi máa ń ọkọ̀ wàá máa ní arúlámù mi máa ń sàrọ̀ ayálà lọ́ọ̀ ìkàzìbá àwòkàzà wà bí àyà àti kíkànnù. ومن أظلم ممن كذب على الله وكذب لما جاء وكان ọlọ́run ọ̀bọ̀ bá gbọ́dọ̀ àwọn àyà oúnjẹ pọ̀ àní àwọn yóò nù sùn ìkan bẹ́ẹ̀ náà nípa àyà àǹkàbù ń bẹ́ẹ̀ ń sájìdá náà ọlọ́run sàmúlì òdodo èṣù olóhùn ò ní í gbà gbàdúrà òun fẹ́ parí bíbí àǹkàbù tó ní iná ìfìlẹ̀ òlìkà tó gbogbo àwọn yóò ti sọ yẹ. ìtumọ̀ rẹ̀ wípé gbogbo ẹni tó bá ti bá ń parọ́ kìfì bóò lè ṣe máa ń kọ́ lọ́wọ́ ọlọ́run ní nǹkan báyìí bí báyìí sí ìwọ alẹ́lùwà muhammadu sallallahu alayhi wa alayhi wa sallam ọlọ́lọ́run rán mi ó ní nǹkan báyìí ní kí n wí fún yín òfin ìrọ́lẹ́ pa wọ́n ń kọ níbì kan ni. wọ́n lọ́kọ́ nínú àlámọ̀ anáhùn ìyá pòlúùnà ìnáwó ìgbà ìlú ọlọ́run ní àwọn èèyàn kan sọ ọkùnrin kan ní wà ẹmọ wa wọn náà wọn bá mi ó ìsáàlú ìlàbí yóò lè ju náà ilẹ̀ yìí àjà mi ju ẹni tí ẹni ń pa níbi kura ní ìsọmọ alábáwá. ẹni tí ẹni ń pa níbi kura ní ìsọmọ alábáwá wàhálà ìsáàlú àwọn dúdú mòrì. wàhálà ìsáàlú. nìkan kọ́ òbí yìí tó pìọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bá ń bẹ nílẹ̀ yìí àdàmọ́ ti Yorùbá lọ́pọ̀ jù tí wọ́n bá ń àwọn Yorùbá kan àwọn èèyàn ní gbọ́ yìí mo ti sọ̀rọ̀ kan tó ṣe kó ṣe kéré tó mọ̀ káwọn míì ò lè mọ̀ mọ̀túmọ̀ rẹ̀ mo ní ọ̀tá ẹlòmíì ò mọ̀túmọ̀ ọ̀tá wa kéré tó mọ̀ ọ̀tá kọ̀ọ̀rọ̀ àwọn ìkọ́lẹ̀ òsì mọ̀ kọ̀ọ̀rọ̀ ẹnìkan ti tu déèbù ó ní déèbù. ṣé àwọn àbájú wọn tó kí ọ̀pọ̀lọpọ̀ ọdún ọmọ lẹ́rù àtàyè òde òde gan mùsàárì kúrò ọ̀pọ̀lọpọ̀ wọn kàn gbá kìsì ayé tó fẹ́ jòjì lárúbáwá yìí tó ti lárúbáwá kẹ́ẹ̀mà ṣẹ́gun làṣọ adéyọ̀lẹ́ ọ̀ṣọ́ tó wà yóò ní àwọn lárúbáwá àtọ̀bí wọn àdó ìdí wọn mọ́ àwọn ilé wọn tó wù sí wọn ilé ìgbọ̀n òye iná rẹ̀ tí wọ́n á fẹ́ tọ̀pọ̀lọpọ̀ sí èdè lédè lárúbáwá tó wọ́n bá tó kékeré tẹ́lẹ̀ kí ló lò sí ẹni tí ọjọ́ náà wà bàjọ́ mo ti túmọ̀ kó fún fáwọn ìkọlẹ̀ mọ́jẹ ní ọjọ́ náà bẹ́ẹ̀ ni àgbẹ̀ tọ́lọ̀ ń lò bẹ́ẹ̀ lọ́kọ̀ á. Ah. èdè lárúbáwá ọlọ́wọ́ bá ní ìdí lárúbáwá ni èdè tó ṣe kọ́ńplẹ́tì kò sí bó ṣe lè máa ń sọ tó wò lè sọ bí ọmọ lárúbáwá. nígbà tí wọ́n ṣe kinní kan pláàkì kinní kan síjọba àná sí lọ́sùn yìí wọ́n gbé òyìnbó kan wá tó wá tó wá sọ Yorùbá ṣùgbọ́n ẹ mọ̀ pé kì í ṣe yorùbá wọ́n sọ yorùbá o tó lọ o kódà tó tó ń kó omi ló tó ṣe ojà táwọn èèyàn wó ṣùgbọ́n ẹ mọ̀ pé ilé yìí yorùbá lórí donation bẹ́ẹ̀ bóde wulẹ̀ kẹ́ táwùsá tó ti wọ̀ bá bí ọtí ṣe awúsá tó wọ́n bá láwùsá awúsá ọ̀gbà pé ìsàlá rẹ̀ kẹ́ àbèrèbè ọmọ yorùbá ti di fàwùsá. àwọn ikọ̀ mi bẹ̀ wọ́n tó awúsá débi pé ẹ̀yin ò wá tó ní dáhùn ọmọ àwọn awúsá wà lọ́sọ̀ pé kì í sàwùsá fẹ̀ ṣé wàá ní haúsá yìí ṣe kì í sa yóò ní ẹlọ bíi rẹ kí ló dé ẹ ìjọba ó ń sa yìí kì í sa òsì ní màtó ta haúsá tó wà lòdọ tó ta haúsá yìí ṣe òun tó ta haúsá. nígbà mi ń jẹ haúsá ló fi jẹ lọ́ọ̀ṣẹ̀ kan bá sa haúsá báyìí. haúsá ti inú ọjà ètò wa di kí láàrin awúsá sáwúsá wò yìí sọ́ba kì í sáwúsá mọ́ ìyàwó mi yóò jọ kọ́rẹ́ <laughs> àyùpẹ́ lè gbà lọ́wọ́ àti yóò jọ sáwúsá ní kí wọ́n á ẹni ìgbà awúsá lọ ó ti ra ìgbà ìjà wọn àgbọ̀ dáadáa awúsá ti wọ́n ọ̀dà ni wọ́n sọ. ọlọ́run wọn kà ní wa ibà fẹ́ lù nǹkan o olóòwò fẹ́ ní àwọn tí wọ́n lé nìkan ní nǹkan náà bí ẹni tí wọ́n ń sọ ìsáánú ìsáánú làbí yóò lẹ́yìn ìfúnná ilé ayé ni àjàmí elédèké وهذا لسان عربي ọlọ́run ní kùránì eléyìí tá a sọ̀kalẹ̀ tá a sọ̀kalẹ̀ ìdí lárúbáwá tó dájú la ti sọ̀kalẹ̀ ẹni tó bá ti sọ wípé ntọ́nà wọn bá sọ́nà àlùkùránì òdìjẹ kódà kó sí sáyẹ́ǹsì ní burú ọlọ́run parọ́ nù torí pé sáyẹ́ǹsì lè di kí púrúfù ní káwọn tó tó disprove ẹgbẹ́ òyìnbẹ́ àìmọye púrúfù tó pọ̀ àìmọye àwọn ìrọ́kàn bẹ̀rẹ̀ ti kọ́kọ́ kọ́ kí wọ́n tó ti ń change àwọn mímbẹ tí wọ́n ti change báyìí tọ́mọ nàìjíríà ò sì mọ̀ lọ́wọ́ change níbi tí màá jẹ́ lásìkò kan nù níbi ńlọ òkèèjì ńlọ òkèèjì tó bá rí bẹ́ẹ̀ àkọ́kọ́ nínú tí sọ̀yàn á di kìfìrì ogun ní kéèyàn lọ́lọ́wọ́n ọba ń parọ́ eléyìí ló pọ̀ jù nínú àrú àwọn kúfúrú tí ń bẹ láyà àwọn anábìọ́lọ́ tí wọ́n bá sọ fún wa bí tí wọ́n ní kéèyàn wọ̀kẹ́ tí wọn náà wà òpùrọ́ ni ọ́ máa ka ilá báṣà ọ̀hún mi lànà ebi yàn kìí tiwa náà wà dábàá ilá làbí iná mú náà ìbá wọn ìjẹjẹ pẹrẹ wa ní tẹlẹ ọ àwọn tí ò lè dáná ìgbà míì wọn ò ní a eléyìí yòrìndó ayé yàtọ̀ afá dọ́là àlàyé kíkún òkò bẹ́ẹ̀ kẹ́ ẹ ọwọ́ àyọ̀ wà lórí rẹ̀ wà lómi òǹtọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́bí ọlọ́run ẹ wọ́n dá ìgbà mi wọ́n tó sọ̀rọ̀ kí gbọ́ tó bá a má mi wá àwọn ọlọ́run tó tó má mi wá tó níta àti lọ síbẹ̀ àtẹ̀kùnrin ìwé yóò ti ló pè ní sàdébà Muhammad sallallahu alayhi wa sallam òde ní òun ní alìbá wàlí tẹ̀tùbà alìbá wàlí tẹ̀tùbà téèyàn bá jọra rẹ̀ lójúdù tí ọba sọ́ra ibi kúfù lọ́lọ́ rẹ̀ lọ́la ti ṣe torí ọ̀gá àwọn adọ́rẹ́ ẹni lójú oníṣẹ̀tọ́ ọlọ́run bá sọ ike asúpáwọn màláìka tó fi òdo lè àdámà. àdámà ọlọ́ọ̀ni asọ́fà àwọn mọ̀lẹ́kà yìí pé gbogbo yín ẹ lọ́wọ́ fún yín balẹ̀ fún ádámà fàtàjà wọn àkọ̀rọ̀sọ́nà lẹ́nu wọ́n ti fi sùn ṣùgbọ́n ilá ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ìta lọ́wọ́ ní oṣù balẹ̀ fún owó ní ti sùn àwọn ìgbà bẹ̀rẹ̀ kí ló fà àdìgbà wà ní ìṣẹ̀fà ọlọ́ọ̀ni ábà ọ̀yà wọ́n tàjùbà ó sì mú níwájú ọlọ́run mọ́tò tó ṣe ní wípé àná ọ̀yẹ́rú mínú èmi tẹ́jú eléyìí èmi dà jùlọ ọlọ́mọ kan. débìbì náà ló ti dájú ó sì dáhùn láti fi yí pẹ́ àwọn onímọ̀ sọ ibi tó ní kó mọ̀ ní pé bí ìbílẹ̀ ti wà yìí tá a bá sáná sórí ẹ̀ iná mọ̀ jù lọ lẹ́dá iná mọ̀ jù lókè ẹni tó bá ti wà lókè òun lọ́lọ́ láti fi mẹ́ta rẹ̀ lọ. wọ́n ní kìyàsù kìyàsù ṣe ìtọ́nà èmi dáa jùlọ torí kí tó bá gé méjèèjì sẹ́gbẹ̀ ara wa òkè lèmi ò mọ̀ lọ ilẹ̀ ló wọ́n wà kì í á sùn rẹ̀ yẹn làwọn onímọ̀ mi sọ pé àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ti ìròrí rẹ̀ bẹ̀ sí ọlọ́run ṣàìtọ́n sẹ́yìn abá fẹ́ sọnù lónìí ọ̀nà tí ó tọ̀ náà ní kíkọ́ máa ti ìròrí rẹ̀ ṣáájú nítorí ọlọ́run àtàlẹ́ bí wàá sọ. ibi àgbẹ̀ni yàn tá a bá ní ká wò ó jáde ẹ bá lóye tẹ kó ẹsẹ lóye tẹ ọ̀rọ̀ ta ni. jẹ́ ẹ jẹ́ gáwa náà wò yé kí náà wò yé sí sọ̀rọ̀ ta ni. ìtọ́lọ̀ ọba ń pẹ́ musulmi mùsùlùmí ni àtàsílímù ta kó o gbà fọlọ́ ọba kankan yẹnyẹn kódà nínú ẹ̀sìn ni dogmatism wà dogmatism fi èèyàn kọ́ fọlọ́ tọ́ba ti gbọ́dọ̀ ọlọ́run ọba tó láàrin ká fún ọba tiẹ̀ ní nǹkan mìíràn tó yàtọ̀ sí ọjà bọ̀. sẹ́ni èmi máa jáwọ́ ni mùsùlùmí gidi ẹsẹ̀ni tí bọ́lá wọn bá lájú ṣẹ̀dá ọ̀nà lájú ní ìbọn lọ́jà sí ó so orí ikú tẹ́lómi ò ní sí rẹ̀ orí ikú rẹ̀ ọ̀sán tí ó ṣe tó bá orí ibú tó tóbi ọlọ́run bọ́ bá tó láàrẹ́ ká lè kó nú àánú ẹ̀ ọlọ́run bá sọ ní ẹ̀sìn tí ń gbé láàrin àwọn èèyàn rí tẹ́lẹ̀ ó dèèyàn ọlẹ tó tẹdọ lọ́wọ́ bọba tó la rẹ ká tí wọn mọ ṣe bi tí wọn mọ sara rẹ pàtàkù ká máa lagidi ká máa ṣe mọtòmọtò ń bẹ nínú tí sọyàn di kẹfì mọtòmọtò àtàkìrì ni òṣìṣẹ́ fúnra wọn ọdà kọlọ ìgbà tí wọn sádọdọ rẹ tó kìlọ̀ fún títí títí títí kọta ọlọni wàjà ṣáà tó mi hàn. واستيقنتها أنفسهم ظلما وعلوا sáwọ́wá wọ́n ta owó wọn láwọn nígbà ọlọ́ọ̀ni nínú èmi ara wọn àwọn náà ti mọ̀ yìí kó dodo ṣèjọ́ wọn ti àyàwó lóhùn wọn jọra wọn ní wọn ti yànjá wọn ti fẹ́ sàkóso. nínú tí sọ̀yà ti kékeré ó ní mutumutu sọ́lọ̀ mutumutu sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam níbi tó jẹ́ sílẹ̀ yàtọ̀ àti ìlú wọlé gbígbó tó ń ńlá máa dì tẹ́mi ò bá tó ṣe mo ni ó tó ṣe déédéé ní ẹ̀dọ́ lọ oníṣẹ́ déédéé ni òkè bàtà ah, ànábì wá dákẹ́ ọwọ́ apẹ̀yìn ìdáyìn lọ ànábì ń jẹ́rìí ọkùnrin tí ń lọ àwọn ọmọ akẹ́sẹ̀kù níbàárà díẹ̀ tí ó padà fi sáyé àwọn ọmọ náà nígbà wọn bá dá iná wọn àlùkò ní àwọn ọmọ ọmọ ọmọ ẹ jáde kó nu ó ti di olórí ikú láti jọ náà ọba àwọn tàbí ìpínlẹ̀ wọn ní gbogbo àwọn ọmọ tó padà bí wọn ń bẹ nínú àwọn tí wọn kàn fàámà wọn sàájú nígbà fáwọn ọwọ́ àrí ìgbà yìí. àbí ká sọ̀rọ̀ mọ́tòmọ́tò àyàgbàgbà sọ́nà ọ̀sán ànábì ká sọ̀rọ̀ àmì láwọn abẹ́ sórí. Nina yóò jẹ pọ̀ ju iná أم أم لم تنذرهم لا يؤمنون ọlọ́run láwọn agbègbè ní ọ̀tá lọ́rọ́ wọn déédé ló ṣe pọ̀ àmọ̀tá ọmọ dídì déédé ló ṣe bóyá o ti wá àti bóyá o ti wá kí agbára ọlọ́run bọ̀ bá tọ́lá ẹ̀bí akómọ̀já àyàn lójú gbogbo ẹ̀rọ náà alákòjọ náà fọ àn. ọlọ́run yìí pé sọ ibi rà fún mọ́tò aláwọ̀ jù láyé ni yàáyínà ní máa já àná ọlọ́run ní bá ń fún ìyàwó ọ̀kan nínú wọn a ọdọ owó rẹ̀ gbogbo tó gbìn bẹ̀ kọ́ tẹ́rẹ̀ ẹnì kejì rẹ̀ òun náà ń gbìyànjú ọlọ́run kò kàlùbáràkà lọ́sùn ní ẹ̀. ọwọ́ ọba ní ń fẹ́ nílé ayé ṣùgbọ́n ìgbàgbọ́ ọlọ́run ọlọ́run kí wọ́n dakọ́ làjá iná ọwọ́ rẹ̀ lọ́jọ́ kan ọ̀gbọ́n ni mo lè ọlọ́run ní alábòsí bẹ́ẹ̀ mi ọlọ́run kó tó ń tẹ́ lọ rẹ́rẹ́rẹ́ àjàrà dàbídù lójú ẹ̀ tó tutù lójú tó ti so ní a ayé sí ní olùgbé mi dé wo èrè mi olùgbé lọ gbọ́dọ̀ tí máa ní nǹkan máa gbẹ mi mi olùgbé lè lè gbẹ o mo dá òtún dọ́là ń sọ wọn ọjà òtún dọ́là ń sọ wọn ó ní wàá máa àbúrò sọ ayé láti àtúnṣọ òní oró pé tọ́lọ̀ ń sọ pé ọ̀rọ̀ ká pọ̀ ká ìwòlúwò ìgbẹ́. oníta abájá ayé sọ̀rọ̀ ayé sáà fún òtótọ́rùn ti jáyé sí i ọ̀yá kí wàá lọ̀rọ̀ rẹ̀ sọ. قال له صاحبه وهو يحاوره أخبرت بالذي ẹgbẹ́ ó ní tọ́lọ́wọ́ bá ti sọ tó ti sàlàyé rẹ̀ yékéyéké oníwò tó rí bẹ́ẹ̀ mà ó sì yé méjì sọ̀rọ̀ ọ̀dá òkú agbára ọlọ́run nítorí náà oṣù wa ń ṣe kèfèrí sọ́lọ́wọ́ bá kọ́ dá ọ nígbà tó sì ẹni tó sọ ọ́ dé èèyàn látara yìí pẹ̀ téèyàn bá ti ń dá òkú ọlọ́run ibi kúfùrù lọ́rọ̀ rẹ̀ já ilé ìjọ jẹ pé ẹsẹmi yorùbá balẹ̀ sọlọ dáadáa sọlọ bá tó bẹ́ẹ̀ di àdáwò kan fi lápò ìjọ sálọ ibi tí ọsọlọ ń

àyàfi ká tọ́ra dáadáa kọ́nà kó dé alásùpọ̀ sàn rí ẹni ọba bẹ́ẹ̀ lásùpọ̀ sàn rí kì í dá òtún nínú àwọn nǹkan tí sọ̀yán di kìfì yìí òun ni nìlá kí rẹ̀ kó ọmọ gbà ní kí wọ́n kú láyé rẹ̀ bá ti kú abẹ́lẹ́ hàn. kọ̀ṣẹ́ ní ọ̀rọ̀ ọ̀rá lè kú lára èèyàn rí àfẹ́ntí bá tẹ̀lé ọlọ́run. ìwọ náà ló gbé wọn lálákàtà títí ìwọ náà ló kọ títí àwọn agbókò aráàbù. ọlọ́run wọn láì jẹ́ ìwé ẹ̀kọ́ mọ́ta ni wàrà. ní ìtọ́jú ìdí àbò àforíkò. ẹlòmíì táwọn ẹlòmíì ń gbé boko haram ẹni tí ń gbé yẹn boko haram fẹ́ kọ̀ kàwé tẹ̀lómíì ti gbé boko haram èbójú ọ̀gá láti ṣe àyè tọ́lá jẹjẹ. ìwé mi lọ́nà jẹ́ kọ́jú sùkúl náà làwọn èèyàn kàdé mi báwọn ẹ̀fẹ́ kọ́ ara mọ́ bá. àtẹ́ǹdì tí ọ̀rẹ́ ìwọ ní distinction wo ní ọba credit wọn àti lọ́wọ́ credit kí ni ẹ tún máa ń yín náà pààbí oníwà ó náà ní wọn wá sọ àwọn èèyàn jẹjẹrẹ tí ọlọ́wọ́ bá ń bú para ẹ̀ka bẹ̀rù ọlọ́wọ́. àbọ̀ tọ́tà náà sọ lálẹ́ ọ̀sán náà kúndà kan sọ̀rọ̀ wá àwọn èèyàn kan jókòó lọ́jọ́ kan ní bá bá wọn sàgbé àdéhùn sí ẹ̀yẹ ẹnìkì wọn lọ ẹ̀yìn náà ní ìlàkùnrọ̀ ìnà àkùn láyé àwùjọ bá wọn lọ́wọ́ náà ẹ̀rọ àti ẹ̀rọ àwọn akàkọ̀rọ̀ àbí fún àwọn ìdí wọn jẹ wọn bá wọn ẹ̀rọ àwọn ìdìbò wọn tó fẹ́ wọn ti lọ́jọ́ pa wọn kódà ẹnu wọn kàjọ

nínú tí sọ̀yà di kèfèrí nù nínú tí sọ̀yà di kèfèrí ni àti ẹ̀rọ ọ̀dọ̀ àti ìnìlá kéèyàn tẹ́lẹ̀ kó kọ́yà pé tó bá ti jọ bẹ́sẹ̀ lèèyàn fẹ́ gbọ́ yọ dọ́gba kẹ kó sèkú ma kẹ sọmọ rẹ lọ́kọ̀ síláàmù kẹ sọ gbogbo ẹ̀ ṣùgbọ́n tí bá ti wá ń délé wò kọ́ máa ń lọ mọ́tò bá ti púpọ̀ jù rárá tó bá ti délé wò pé ọmọ tí mo fẹ́ lọ lé ṣé rárá yóò dìdà ó lè kọ́ lọ́mọ yóò lè lọ́wọ́ kọ́ lọ́mà kí àwọn ènìyàn máa lọ lé kíló kan gbà lé kéwù. ọmọ ní azulamu ní ma ló kẹrọ bí aya kẹrọ bí súnmọ́ àárọ̀dọ̀ àná fa àárọ̀dọ̀ àná iná mi lẹ́nu méjìlè mí náà wọ́n tẹ̀lé mọ́. ọlọ́run kò sí tó sàbòjì fúnra rẹ̀ tún ẹni tí ń ṣe é ní kò níbi ìrántí ọlọ́run tó lóun fẹ́ kọ́ máa gbà ẹ̀sìn ọlọ́run téèyàn ọba ti kọ́ ẹgbẹ́ ẹ̀sìn ọlọ́run títí bèbè àti ìkébè yìí lọ́wọ́ mo ti mọ ọmọ tí mo bá sọ̀rọ̀ ọgbà ẹ̀sìn ọlọ́run ọba rí nítorí pélé wa papọ̀ èmi àti bàbá rẹ̀ wọlé kan náà ni wa ó wá yàtọ̀ pé o ti kó mà kó wá bá sọ̀rọ̀ ní ẹ̀ ó ní kó dà ju ẹ̀ wá ń sọ yìí kẹ́yìn ìwà mọ kankan parẹ́ Islam tẹ̀ ń sọ yìí kẹ́yìn ìwà mọ kankan parẹ́ ó ti bí ma ọmọ mùsùlùmí tó dàgbà tó gbà ládàá tó bímọ ọmọ gángan gbà sá ó yẹ kí ni máa ṣe ní ìmọ̀ gángan gbà yẹn náà nígbà táwọn ọjọ́ wa kékeré tàbí òun àwọn fi gbogbo ẹ̀kọ́ àwọn kí wàá ní kó máa ṣe nìyí ṣe eléyìí tó ṣe ọmọ gángan gbà rẹ̀ yẹ tó máa dé lọ ẹni tó o bá ti ní máa ń pẹ̀ sí inú ìjọ sẹ́kùn nǹkan tí ń tíbà ìnáwó fi sọ ẹni tó o bá inú rẹ̀ òtún ó ọmọ gángan gbà rẹ̀ nígbà wọn bá sọ fún bí mùsùlùmí ọmọ náà ẹ̀ ń tọrọ ọmọ náà yọ nítorí ni wọ́n bá sọ fún wí pé máa bọ̀ ojú rẹ̀ sọ́sọ́ yọ ńlá ọ̀dọ́ táwọn wà mọ́ lọ ọ̀dọ́ akọ́jú tí ọ̀làjú ara rẹ̀. orí òkè ọ̀sán ibẹ̀ ni ó lọ owó tí ni à ń bẹ́ mi fẹ́ rajà wáyé lọ́wọ́ yẹn bá pariwo bí àjọ ìfi para ó náà kò sì gbọ́ náà kankan ó bú jọ́ọ̀jì. kí ni wá ìwọ níjọ́ wa ń tó kò sí jọ́ọ̀jì kan ní tó kò sí nígbà tó wà kúrú jọ́ọ̀jì ọlọ́pàá ti ọlọ́mọ tó ti lọ́wọ́ lọ́wọ́. kò ní ìfàjọ àìfà mà nípa ẹ̀sìn ọlọ́wọ́ bá lọ lórí gbogbo wa la mọ bá a ti ń dá àbótó nípa ọ̀nà tá à ń dá àbí ìjẹun àti wọn mọ̀ pẹ́ tó bá ti di tẹ̀sìn kọ̀ sáàyè etí gbèbè àti di kèbè ilẹ̀ yẹn tó sì. èsì gbèbè kó dàbí yẹn bá ń ṣe súnà tí ọ̀bá wà mọ̀ nípa ìṣesúnà yóò fi súnà lẹ́yìn ọ̀kan ọwà lọ́dọ̀ olóòde kéwú olóòde kẹ́sìn. bàbá mi ká rẹ̀ àrùn àárẹ̀ yóò wá. àbá àdìsọ́tọ̀ bá yúru ẹni bẹ́ẹ̀ sọlá àgbàrú mẹ́rin kò tó lójú kú kọ̀ọ̀kan tí ìwọ̀n láàyè. etí bèbè kúkúrú lọ́wọ́ àfihàn lásìkò káfáró sàwá òyìnbó àdáyé ọ̀rọ̀ ni wọ́n ti dá sí kéyìnkì. àhán ń rọrùn dàrú bóyá òkìlọ̀ fún wọn amúlamúrin òpó kìlọ̀ láàyò mìíràn tí wọ́n nígbà kan. èèyàn wa máa jẹ́ mùsùlùmí ń jọ mi ìjẹ́ mùsùlùmí rẹ̀ ó sì bàjẹ́ mọ́ la èèyàn wa jẹ́ mùsùlùmí ìjẹ́ mùsùlùmí rẹ̀ ó sì bàjẹ́ nígbà tí ọ̀pá sọ́ra fún gidi kẹfìrí. bẹ́ẹ̀ yẹn ti lé nífẹ̀ẹ́ kẹfìrí jù ń súnmọ́ gidi kẹfìrí gbogbo nǹkan tí mẹ́ẹ̀ẹ́dẹ́yàn mẹ́ràn ti fi mùsùlùmí máa jẹ́nà sí. ẹlòmíì lè kú torí bọ́ọ̀lù àtọ̀rọ̀ bọ́ọ̀lù ojú ọjà rẹ̀ ṣá ẹlòmíì gbogbo àwọn agbábọ́ọ̀lù lọ́mọ ọkọ wọn mo tún ti rọmọ kan ó mọ owó lọ́wọ́ rà owó tí wọ́n ti rà ó yá ní ẹ̀jẹ̀ ti fámìlì. wọ́n á ní wọn ah, á ọmọ kan tí mo tẹ̀sẹ̀ gbé kí ní kan pàǹtì orí pàǹtì láyé orí pàǹtì ẹ̀yọ̀ kan rí. wọ́n á lọ rọ́ ọmọ kan fifty million tó orí pàǹtì rí gan ẹlòmíì ò sì di dọ́là láti jọ tó ti dáyé oníwà àwọn ọlọ́mọ kan pàǹtì ọlọ́mọ kan dọ́là ọlọ́mọ akíní kan bẹ́ẹ̀ rólù mọ́tẹ́ rẹ̀ agbábọ́ọ̀lù rólù mọ́tẹ́ ọ̀pọ̀lọpọ̀ agbábọ́ọ̀lù. ee àwọn kan lọ sí ọjọ́ làbá nígbà tí ìlànà nígbà tí kúra wọn tó nígbà tí sọ̀rọ̀ láyé lọ́sà kúra wọn tó wọ́n ní wọ́n kíra wọn ló pé kí tíìmù wọn wọ̀nyí wọ́n kúra wọn tó lórí. bí yẹn bá ti fẹ́ràn kìbìrì ju kí sọ̀rọ̀ ẹni o. ètò ìfowó bọ́pọ̀lọpọ̀ wa tá a mọ̀ ní ti rí àjìnà sọ́lọ̀ àní mọ̀ torí pé tó o bá ti ń fẹ́ràn ìfẹ́ ìfẹ́ rẹ sọ́lọ̀ ti torí wọn yìí ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ ìfẹ́ sínú wọ́n bá ẹ wá máa wò ó àwọn èèyàn máa bọ́ọ̀lù ọmọ mùsùlùmí kan wọ́n bá ti kú mùsùlùmí ó wù wá gòkè nígbà kárùbà làwọn àdìgbò ọzọ wọ́ọ̀lù báwọn yẹn máa gbà àwọn yẹn máa ọzọ wọ́n sì máa yí òkúta pé ee ọmọ rẹ̀ àfi ká sọ̀rọ̀ dáadáa gbogbo àwọn ọmọ tí láyé ní ìdíje ní àwọn mẹ́rin. ọ̀pọ̀ náà tó o sì níbi àwọn ẹgbẹ́ kẹjọ lọ sọ. à ń kọjá lọ lánàá à ń lọ síbi fúgàmù fún lóṣooṣù làwọn màmá ń jẹ́ ń ságì ní ọba tó síbi ẹgbẹ́ adélẹ́kẹ́ ẹgbẹ́ ìjẹmẹ ìkànnì wọn wọ sòkòtò tí ò tó lẹ̀ ẹ̀sìn àbá àbọ̀ alẹ́ ẹgbẹ́ yẹn máa wo sáyì mọ̀ torí bọ́ wo lórí nǹkan síbẹ̀ àwọn èèyàn máa ń síbẹ̀ yóò sì fi lọ́dọ̀ àwọn ọbẹ̀ yóò máa ń ti lọ sòkòtò tiẹ̀ ló sì tó lẹ̀ ńjọ́ tó bá ti tẹ̀sí ní ọ̀dọ̀ wọn ìjọba bá kíyàn bá wọ àwọn bàbá wa náà máa wọ kẹ̀mbẹ́ àbí ní sudan ní kẹ̀mbẹ́ wa kẹ̀mbẹ́ àti kíní tí ọ̀ lápá kíní kíní máa ń gbé ẹ̀sì kí wọ́n máa wọ̀ ní sudan ní lọ́wọ́ àti ó tóbi dáadáa tó o bá wọ̀ bẹ́ẹ̀ láyé sí wọ́n ní ẹ̀ tó máa wọ ọmọ yẹn olùdíjọ́ ìkìlọ́ọ̀mù ọmọ yẹn ọmọ yẹn jáde ìjọ́ tó o bá wọ̀ tó o lóhùn ìṣèṣin ó sì lọ́ máa gbóló dáhùn.

nítorí kí wọ́n nà jẹ́ sí bóyá fáìnà àbí sẹ̀mí fáìnà gbogbo pépà ló gbé o ó sì pokùnso ìgbà tó wà fẹ́ pokùnso ó sì kùn mọ́kì ó sì fẹ́ bọ́ sílẹ̀ kan aṣọ jẹ́sítọ̀ ẹ̀sì fọ̀ ẹ̀fà inú tó kọ sí ó sì pokùnso ó sì kùn bẹ́ẹ̀ kí ni ọ̀sán fọlọ́ ètí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé títí àwọn nǹkan wọn bá pọ̀ jù nígbà tá a fi bẹ́ẹ̀ kékeré tá a bẹ́ẹ̀ primary school tá a bẹ́ẹ̀ ní ẹ̀yin mọ̀ bóyá bèbè yẹn lọ́mọ fẹ́ bá fẹ́ gbá bọ́ọ̀lù ó ní ẹlọ́wọ́ kan tó lójú ẹlọ́fin kankan di lẹ́nu kí wọ́n fi síbi táìmù sí pé kó kó ní kó lé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n ní kó ẹ̀wọ́n fẹ́ kọ́ ẹ̀kú láti kékeré ntí mo sọ ìgbẹ́ náà ṣùgbọ́n bá a ti máa ti gbà náà ẹ lọ mọ àwọn ikọ̀ kiri èkó ọtọ́ bá lu ẹ wà dé ojú òwe pa ẹ wà fi sójú póòsì yín tẹ́wá ní póòsì tí bọ́ọ̀lù bá lè kan tó bá bá póòsì àdìpúrọ̀ yẹn ti wà bẹ́ẹ̀ <laughs> kọ̀ bọ́ọ̀lù bá kòwé kọ́lẹ́ kọ́ mọ bá ti pé abẹ́nìkan ni fèsì gbà kú. tẹ́ ẹ bá wá lọ tẹ́ ẹ wí ìfún ogún lé ní àwọn oríṣi à èkúrọ́ ti tẹ̀ àwa ṣe ìgbàgbọ́ mi kúrọ́ láti kékeré láti wáṣà fún pé primary school. níbo láwọn àbájá èèyàn mélòó nínú àwọn tí ń gba ní olóńgán gbogbo tẹ́tẹ́ tó wà kọ́ tuntun bẹ láyé lójú bọ́ọ̀lù sọ́wọ́n. gbẹgbẹrẹ abẹ ní kan bẹ ní kankan ní ìṣòro gbogbo nǹkan tó bá lè wọ́ ìwà àlejò kejì papọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ sọ́ra fún tọ́ ọ bá fẹ́ sí ààrẹ. iná lọ́dún iná káfáró sàwá òyìn àlàyé. iná lọ́dún iná káfáró sàwá. ọ̀pọ̀ náà ìsọ̀tàpọ̀ ànábì mẹ́mẹ́ àlejò ẹ̀wọ̀n òun náà bẹ́ẹ̀ ọkọ̀ ṣùgbọ́n ní wọ́n tá a sọ ní ẹ̀já sọ̀rọ̀ àpọ̀ ọlọ́wọ́ làwà ọlọ́run ní ìfẹ́ kọ́sámọ̀ lọ́ọ̀rù àhálà olùwò mo fẹ́ ká sọ ẹ̀sán wọn ká parí ọ̀rọ̀ kẹfẹ́ káwá bọ́ síbi ọ̀rọ̀ mọ̀ náà nìkìlọ́ la. kọ́sámọ̀ lọ́ọ̀rù àhálà olùwìyìn ọlọ́run ní òun wọ ọkàn òun ní bí kò sí gbàgbọ́ nípa òun bẹ̀ wá di ọkàn náà pa wàhálà sàmìlẹyìn wọn ní etí ní ọdúnrún lélẹ sábà wò ní tá a fi ń gbọ́ràn gẹ́gẹ́ eléyìí lè wà ń bẹ ní ọmọ ìtọrọ abójú ò létí ó létí ṣùgbọ́n ìgbọràn ni ò ní ní ọlọ́run bá ní pé ìgbọràn wọn á ti wọn ti di káláwa ẹ̀ ń gbà fi ń tàbí lóko ìgbésẹ̀ ò ní ṣiṣẹ́ wàhálà abẹ́sọ̀rìyìn mùsùlùmáwà ọlọ́run ní àwọn kẹfẹ́rí ọ̀yà nílẹ̀ báyìí kódà wọ́n làwọn làwọn yìí náà kàkà ti bẹ̀rù ju wọn. kí lọ́lọ́ wọn bá lọ́wọ́ ti fún un. báyẹ̀ òṣùwòrán lọ ní wáyà ohun àbáhùn àbí ọlọ́mọdé wa kẹfẹ́ ó sì fi sí ayé ẹni tó ta tó kẹfẹ́ ìkírun chọ́ọ̀tì tó tóbi jù ní nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ kò bẹ̀rù ẹnìkan bẹ sáǹtì láti yà ló ṣẹlẹ̀ ni, ó sì ní ọmọ ó tún wá fi ọmọ rẹ̀ kíkọ́ ọmọ bí tọ́jú ọmọ yẹn wà sùn ó wá ń dọ̀ ọmọ yẹn láàmú lórí ẹ̀dá lórí ó sì sáàbù abẹ́ ẹ̀ pa onídàájú ń provoke ó sì pa náà ń wá sọ pé òun bẹ̀rẹ̀ nàìjíríà kan forí jẹ nàìjíríà yóò forí jẹ àgbàbà rẹ̀ lọ́pàá chọ́ọ̀tì ni ọlọ́wọ́n níjọ́ wọn kò sí ní ó ṣe rú o kò sí bí pàtó lójú ẹni bá ń dúró mọ́sálásí bẹ̀ wọ́n ju wọn àjẹrì kankan jọ ti tọ́ wọ́n kọ̀kọ́ ti mọ́sálásí pa àbí wọn ní ìdìbà mọ́sálásí kí táwọn ọmọ ìyá ti ṣe bí ẹni àti ọ̀rọ̀ kìnìún wọ́n ti padò yìí ọ̀sẹ̀ ni ó kí wọn mẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni èmi táwọn ọmọ ìyá mi dà ní kọ̀sẹ́ tó kí wọn bẹ̀ mọ́tò ni àwọn eléyìí náà sára wọn sára wọn ní ìjà lásán ni àwọn eléyìí táàbù táàmù sáàmù lọ sáàmù pa táàmù táàmù ni senior advocate of Nigeria kìí ṣe lọ́yà pé ó pa ogun ọlọ́bẹ̀ pa síbẹ̀síbẹ̀ wọ́n tún sì fi yín lọ́dún ní. kọ̀ṣẹ́ ni ó ṣe bẹ̀ lọ ààrẹ sí ẹni wọ́n ti wúlẹ̀. wọn ò ní ríran wọn ń gbé jù ayé lọ́nu bí ẹranko àwọn ọmọ awúrọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn ọmọ gbígbẹ ẹ̀mọ́ tó yẹ. ọlọ́run ọba tó la ààrẹ ga ní wípé gbogbo wàhálà ayé ayé wọn wọn mọ̀ síbi ẹni tó tọ́ tó ríran wọn ò sì ríran tó ní ilé ìwà ni kankan tí wọn bá jí òun tí wọn bá jí òun kí lọ lọ́dọ̀ rẹ̀. ọlọ́run ní ìyá tó tóbi tó lọ́wọ́ bó bá tó láàrin ìyá tó bá ní nǹkan tóbi mo rò pé àmọ́kọ́ lọ́n tóbi àdìgbàdì yóò lóyún dára ọlọ́run ọba tó tóbi tó sì jẹ́ ọba gíga kó bá ní nǹkan tóbi kó ní oṣù tó ẹnu àti ìgbà tá a ti tó báyìí tá a bá yún pọ̀ ẹ́ ló tó tó tó lójú wa ní ìsìn bẹ́ẹ̀ náà yẹ ṣùgbọ́n nígbà táwa náà tóbi sí ìgbà táwa fẹ́ kékeré tá a máa ń dẹ̀gbẹ́ ikú kó má rò kójú bá ń lọ tí ìsìtì bá rí kúmọ́ gà kó bẹ́ẹ̀ kéré pọ̀ wáyé. táyì bá a jà fún mi wọ́n lè nílẹ̀ tí ó gún yẹn ti dáàbò fún mi gbẹ̀jọ́ tó èèpè ẹ̀ tó ní èèpè. ikú tọ́ntọ́ lọ. ṣùgbọ́n nígbà náà ó tóbi ló ó tó jẹ ó tó ó sì dúró ẹ̀ mélòó dúró ẹ̀. téèyàn bá ké tóbi nǹkan ọmọ kéré lójú ẹ̀ màálù dìke táwọn ọmọ wa bá rí màálù wọn ò fi kíta àbí wọn ò ní fi kíta bí wọn bá dá màálù lágbàálẹ̀ àwọn òdùn ní ìsìn. ọlọ́wọ́n ọba tó wá tóbi tóbi gbogbo ẹ̀dá rẹ̀ lọ ọ wá ní nǹkan tóbi bóyá ó ṣe tó. wàhálà fún màá bá fún àwìn ọlọ́run ìyà tó tóbi wọ́n jẹ àti ìyà tó kiri àtẹ́lẹ̀ tóbi ọlọ́run mọ́jà jẹ kankan ọlọ́run kọ́ sàánú wa. àwọn ìta àti mẹ́nubà tá a padà mọ mẹ́nubà yìí jẹ́ àmà sáfù kí ẹ má gbọ́ kú kó tó gbọ́ kú kó ti mú eré. ọlọ́wọ́ ní ti alẹ́ níjọ́ máa jẹ lọ́wọ́ eléyìí ẹja tẹ̀sí ọlọ́run dáadáa. èsì ọlọ́wọ́ ti jẹ níyà mo sọ fún aláàánú láyé mẹ́rọ. àwọn ní wọ́n bá tẹ̀sí ọlọ́wọ́ ẹni ó bá wà lórí nǹkan gani tọba bá bẹ́ẹ̀ sọ wàyí náà làálà àbújá àwọn fi wàyí náà àwọn ìyá kò làálà àbújá àwọn fi tọ́lá lè mọ̀ mi tó wà bẹ́ẹ̀ sọ tọ́lá lè fi lọ́lọ́run lò torí yóò sínú ẹ̀ ṣe ẹni ó bá sọ sínú àná ni kò ní í ga ti jẹ́ pé ìmọ̀nà ni ó ń ga ni àlá rẹ̀ tó náà bá قدير سبحان الله والجواب عن نعم Ini malah apa? Ini malah. Ini malah ṣé nítorí páàkì lónìí lọ́dún kan méjì ní àdìgbà yìí bẹ́ẹ̀ bá ẹ̀sùn tó bá dàbí lọ ya ojú rẹ̀ pamọ́ nínú mọ́tò nínú fóònù rẹ̀ tó bá ti yọ ojú nígbà wọn kò ti mọ ìyẹn kúrò kí ó dé sí i. kéèyàn ò tó kí ní bẹ́yẹn lé kó tó máa tó lọ́wọ́ máa tó máa fi wọ́tà tó tó wọ́tà sí bẹ́ẹ̀ yẹn. òun tó ti padà yà ọ́ nínú ibi náà yọ yọ ọmọdé ọ̀dẹ̀ yọ ọmọdé yọ àlè lójó ẹtọ́ bá lọ ẹlọ fọ́tò gbàgbé kéde kéde rẹ ní ìlú. Tọ́lé ẹ̀ bá wá ya fọ́tò owó dé ní ìlú lọ́wọ́ àjọ làwọn tó bá lé jù sí àtúndé wà láwọn àyè láàyè. Lọ́sì sọ ẹ̀tọ́ bá àìsàn òṣìṣẹ́ owó ní rìsẹ́ẹ̀tì àbí òní rìsẹ́ẹ̀tì. Lórí ilé ìtọ́ bá lọ fún ìgbà tó tún fi ti owó dé ní ìlú. Ìlànà wà á lọ ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àìpẹ́ ní kòtò sí ẹ̀yà ìbánújẹ́ ní ọ̀jẹ̀ pọ̀ òṣìṣẹ́ sí àwọn kàyàtò ẹni máàkì tó á lè ká ẹni wọ́n ti lu ìdàgbàdà lọ́wọ́ mi dàgbàdà ó ti lu àwọn dàgbà pàdé wọ́n yé mi dàgbàdà àdá pàtó yẹn lé o ní àwọn bí ọ̀gá ni máa ń kàwé lọ́wọ́ sí ìgbàlejò wa kò sí ní òṣèlú ní máa fọ àrà òfin tọrọ òfin ọlọ́mọdé bàbá rẹ̀ kìí ṣe pé àwọn ọkọ̀ tá a wà mọ̀ ọ̀kan ní ọkàn kura bí ọkàn ní lójó rẹ̀ ọkàn ní kòsí ìdàtí ìjẹba yẹn. Tòtí ìyẹn bá wá ní tán kí o jẹ́ sára ní ọ̀pọ̀ ní ọlọ́gbọ́n fún náà gbà pé àjọ àti ọ̀pọ̀ ní. Ilé ṣe bí àwọn ẹgbẹ́ ọ̀gbẹ́ tá a bá fi kí kájú wá sọ pé ọ̀dọ́dọ̀ lẹ́jẹ̀ ọ̀dọ́dọ̀ gbàgbà wà kòsí ìdàtí ìjẹba olóhùn yẹn ìyá àdàdà fìdà fún ìjẹ ló sọ̀rọ̀ mọ́ ọlọ́run gbogbo aláṣẹ ìjọba sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ náà wọ́n tẹ̀lé